就是。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

inú ìjókòó. kámẹ́rà yẹn tọ́jú fún mi pọ́ọ̀tì ẹ̀ ìdá pọ́ọ̀tì mi ó dùn mí láìmú wúra dúpọ̀ lọ́dún tó yẹ gbà ọmọ mi. Thank you.

una figura de g e r m Thank you.

Hello, what's the such a two. Ah. Hello. Ah. One two. Oh, gbogbo iṣẹ́ yìí á yá ẹni tó bá wọ ẹ̀wù ṣe ọ̀rọ̀ àná ṣe like what is going on. I don't know. Mo sábà ọ̀gá wa nìyẹn that's uh, that's a man téèyàn ò lè gbàgbé láyé olùgbẹ̀ngà bẹ̀fẹ́ adébóyè bí ọba wà ilẹ̀ rí ẹ̀sà ògbìn ará ògbójú ará òde ògbólúkẹ́ ọmọ apọn kékúrú bí ẹni pọnmọ ọmọ kéré òjò tó ya kí wọ́n sì gbé ọfọ́ yabùjá rẹ òjò tó sà kí wọ́n sì gbé ọfọ́ òsà láwẹ̀ ike rẹ wá dike àmúṣẹ̀yẹ ọmọ ẹni kẹ́ ẹlẹ́yin gẹ́lẹ́ ẹ̀sà tó lò pín tí mo rẹ́yìn ọrùn yá wéke ọmọ ẹni kẹ́ ìṣekété ń wéré mo fòde mi ṣàkọrin ọ̀jẹ̀ ọmọ egungun mẹta ọ̀lẹ̀lẹ̀ mẹfa iwọ jèjì kémi ó jèjì kíta tọkùn ó kò ọmọ ní kí ṣe kété wéré àgbà kí ah, ah. ó pọ̀ ó bàbá wa sàké bàbá wa kọ́lá mi ò ní wá yín tìsà ẹ bínú ń ọkọ ìlú ọkọ ìta màgà tí dọba. àwọn àgbàlagbà wọn ní àbẹ́dẹ́wò olókèrà olókèrà ò ní bẹ́ẹ̀ tiẹ̀ kó má dé ogun mo kólúwo lọ́tún mo kápè nà lọ́sì ọ̀kan gangan ganrin mo kí ìyá mi ajíbọ́lá àbẹ̀ní ọmọ ọ̀rọ̀ lọ́jọ́ mo kí gbogbo ọmọ kó ayé o mo kí gbogbo ọmọ ẹ̀kọ́ àkété arómisá lẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ arọ̀dẹ̀dẹ̀ májà ọ̀bùnṣọ̀ṣọ̀ ní òrẹ̀rù afínjú wọlé ọmọ ẹ̀kọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ lójúde ìjòǹbá kì í fọkọ́rọ́ wa kì í fàdáró bòòrò gbọ́dọ̀ kó ń bẹ̀ káì Ọ̀yà. Oh, ọ̀gá intimidating me. What's all this now? Kí ló ṣẹlẹ̀ gan-an? Ibo la já sí. A ṣe mẹ́yẹ bọ̀ lápò. Ah, ah, kí ló dé? Ah, Òdòdó lówó. Ọ̀gá. tí ìfọjọ́ yẹn máa rí o ọ̀gá. Ah, ọ̀gá àbí bí ọdún àbí. Ọkà ti rí nǹka ìwá o, Èkìtì kété, ìra Èkìtì jákèjádò, Èkìtì kété, ọtí rí nǹka ìwá o. Wọ́n pé màrí bá màrí bá kí bá mi nǹkan ya máa ń ṣe. ìbà ọ̀dọ́mọdé ò lè mọ̀ máa júbà àgbàlagbà o. ọ̀gá wa àbí gbogbo akínyìnsà. I will go and report you to the necessary authority. Okay. I will tell them that you are intimidating. Ah, ó pọ̀. You are intimidating me with all these things. eh? aláṣẹ kórèlé films rè ẹ̀gbọ́n mi Sunday Ṣóyínká small body big engine nìyẹn small body big body tí mo sẹ́yìn orò kí n tó sẹ́tẹ̀ egungun ọmọ yúnmùyúnmù lòrò ó gbà sílẹ̀ ìkòyí ẹ̀ṣọ́ mátàmílọ́fà ń tèmi kírẹ́dítà láti ní kó o ta sí mi ọmọ pọ́ín ọmọ gbọ̀nyìn ọmọ gbọ̀nyìngbọ̀nyìn tó dì mẹ́sì lẹ́yìn ọ̀run bámúbámú tí ó jẹ́ kẹ́sì oníkòyí lè jòkó ẹ̀ṣọ́ kòyí ọmọ agbọ̀n ti rómìnìmìnì ogun àjàwẹ̀yìn ló ẹ̀ṣọ́ wù ojoojúmọ́ ogun ló múlẹ̀ yín tú yín lọ ìran ọkọ yìí kì í gbọ́fà lẹ́yìn iwájú bàbá yín fi yín gbọ́ta. immediate past national president ANTP. bẹ́ẹ̀ni ẹlẹ́ṣọ́ my great brother ọ̀rẹ́ mi láti láti kékeré we have been. ẹ ta brother yín àbí ọ̀rẹ́ yín. if my friend is also.